níṣe nìròyìn náà máa ń fò káàkiri wípé ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ọ̀kan lára àwọn àgbà pàtà àwọn àgbà ilẹ̀ yorùbá èèyàn olóyè olùṣègùn ọbásanjọ́ àti ọkùnrin tó lówó jù nàìjíríà àti gbogbo ilẹ̀ adúláwọ̀ ni alhaji aliko dangote ni wọ́n náà lọ ṣe ìpàdé tó ní í ṣe pẹ̀lú ìpàdé ọ̀tẹ̀ láti gba agbára kúrò lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu ṣùgbọ́n o tí Ọbásanjọ́ ti pa níbu ó ti bomi pa iná náà ìròyìn náà èpè ó ní nǹkan táwọn lọ ṣe o ní orílẹ̀-èdè Democratic Republic of Congo yẹn DR Congo àti ààrẹ wọn táwọn lọ bá ṣèpàdé níṣe ni ìròyìn máa ń jáde lápá abìkan wípé Ọbásanjọ́ àti Dangote wọ́n lọ ṣèpàdé ìkọ̀kọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè DR Congo ìyẹn ààrẹ Felix Tshisekedi láti wá ọ̀nà tí wọn yóò fi gba agbára kúrò lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu kì í ṣe pé wọ́n ní ààrẹ felix tshisekedi ti orílẹ̀-èdè dr congo fẹ́ràn wọn lọ́wọ́ o ṣùgbọ́n báwọn tó ń gbéròyìn náà kiri ní àwọn bàbá méjèèjì mọ̀ pé báwọn bá ṣerú pàdé bẹ́ẹ̀ nàìjíríà ó ṣeé ṣe kí àṣírí tú nítorí pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ó ṣeé ṣe kí ààrẹ ti ní ká máa ṣọ́ àwọn tó lórúkọ tó bá fẹ́ máa dìtẹ̀ ọ̀tẹ̀ mọ́ ìjọba ẹ̀ ṣá o àwọn tó ń gbéròyìn yìí ní èyí ló jẹ́ kí ọbásanjọ́ àti dangote kan gba àlùdí congo lọ láti lọ ṣèpàdé lórí bí wọn yóò ṣe gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ bọ́lá tinubu ṣùgbọ́n o ọbásanjọ́ ti sọ̀rọ̀ lórí tí wọ́n lọ ṣe ní dr congo bẹ́ẹ̀ ni bàbá náà ti jẹ́ kó dí mímọ̀ o wípé kò sí nǹkan tó tiẹ̀ jọ ìtàwọn èèyàn náà ń gbé kiri nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọbásanjọ́ ọ̀gbẹ́ni kẹ́hìndé akínyẹmí tó fi síta ni ló ti jẹ́ kó dí mímọ̀ wípé ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ ìdàgbàsókè orílẹ̀ dr congo ìlòun àti dangote bá lọ sọ́dọ̀ ààrẹ felix tshisekedi ti orílẹ̀ dr congo kẹ́hìndé akínyẹmí jẹ́ kó dìímọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí orílẹ̀-èdè dr congo tó gbé iṣẹ́ àjọṣepọ̀ nàìjíríà àti dr congo rẹ̀ lọ́wọ́ ìyẹn olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ìyẹn bàbá náà inú ṣe mú dangote lọ pé kí dangote náà kó ṣàánú orílẹ̀-èdè dr congo kó da iléeṣẹ́ lẹ̀ síbẹ̀ kí ọrọ̀ ajé tiwọn náà kó lè gbèrú sí i kán sì tó lè rí àwọn ọmọ ìlú wọn kán gbà ṣiṣẹ́ èyí ni wọ́n ní ọbásanjọ́ ó mú dangote lọ bá ààrẹ felix ṣìṣẹ́kẹ́dì náà láti bá wọn ṣèpàdé bẹ́ẹ̀ ni wọ́n náà tún kí ààrẹ náà kú oríire tó ṣẹ̀ jáwé olúborí àti ayẹyẹ ìbúra sí ipò ààrẹ tó ṣẹ̀ṣẹ̀ ṣe nínú ọ̀rọ̀ tó ní Dangote sọ ọlọ́kùnrin náà nínú òun dùn bí Ọbásanjọ́ ṣe mú òun wá àti pé òun ti ṣetán báyìí láti dá iléeṣẹ́ ńlá sílẹ̀ lórílẹ̀‐èdè DR Congo láti jẹ́ kí ọrọ̀ ajé wọn gbèrú sí i tó sì ní èyí gan wà lára tóun wá bá ààrẹ Fẹlẹ Ṣẹkẹdì tóun wá bá a ṣe. ní báyìí Ọbásanjọ́ àti Dangote ti paná awuyewuye tó ń lọ pé ìpàdé ọ̀tẹ̀ ni wọ́n lọ ṣe lórí Tinubu láti gba ìjọba kúrò lọ́wọ́ ẹ̀ nítorí pé inú wọn kò dùn sí ìjọba tó ń ṣe.